أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين يا ذا الذي ما كفاه الذنب في رجب حتى عصى ربه في شهر شعبان حتى عصى ربه في شهر شعبان لقد أضلك شهر الصوم بعدهما فلا تصير أيضا شهر عصيان فلا تصير أيضا شهر عصيان واتل القرآن وسبح فيه مجتهدا لأنه شهر تسبيح وقرآن لأنه شهر تسبيح وقرآن وتل القرآن وسبح فيه مجتهدا لأنه شهر تسبيح وقرآن لأنه شهر تسبيح وقرآن كم كنت تعرف ممن صام في سلف من بين أهل وجيران وإخوان من بين أهل وجيران وإخواني أفناهم الموت واستبقى كبعدهم أفناهم الموت واستبقى كبعدهم فما أقرب لقاسي من الداني فما أقرب لقاسي من الداني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulilahi wasalatu wasalam ala rasulilahi wabar adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará rẹ̀ tán sọ́hábà àti gba mùsùlùmí ní àpapọ̀ tọ́ à ń kí gbogbo àwa mùsùlùmí tí a tún tẹ́tí gbọ́ wa ní ìdájí òní ní ìdájí ẹlẹ́ẹ̀kejì kún oṣù Ramadan ti ọdún yìí kọ́nà balẹ̀kọ́lá kí ó jẹ́ kí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan kí ó gbàjá so eléyìí ni ètò wa dáwọ́tìlẹ̀ hak tí máa ń dé sí ti gbọ́ wa ní gbogbo ìdájí ní inú oṣù Ramadan báyìí kọ́nà balẹ̀kọ́lá kí ó jẹ́ kí gbogbo nǹkan tí a bá ń gbọ́ mẹ́kù sí wa ní àǹfààní so ní òru àná wọ́n bá ní sọ̀rọ̀ lórí ọlá tí ń bẹ fún oṣù Ramadan pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n lẹ́yìn gbàtà ti mọ ọlá tí ń bẹ fún oṣù Ramadan àwa fẹ́ mọ àwọn iṣẹ́ olóore tá a máa gbé ní oṣù Ramadan yìí tá a máa gbé ṣe ṣé àtilọ́lá ń bẹ fún Ramadan ṣé ká máa wo fídíò ni nínú oṣù rọmọdán káwọn wọn bá fi gbò wá àbáwọn nǹkan wo la lè máa ṣe so àbí ká máa ta lúdò àbí ká tiẹ̀ máa fi káàdì ká fi máa najú kí làwọn sí olóore tá a lè máa ṣe nínú oṣù rọmọdán àwọn ṣéwù wa wọn ó tún máa bá ní yànnà rẹ̀ bá a ti ń gbé àmàlà sàrí sí ẹnu ká tún máa gbọ́ àwọn sí olóore tá a tún máa ṣe nínú oṣù rọmọdán kọ́nà balẹ̀kọ́lá kó kí sí olóore kọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ní ọrùn àwọn ṣéwù wa Sulaiman Muhammadu amúbíẹyà kọlọ̀ ń kọjá kárí ẹ̀mí wọn lùpẹ́ àwọn náà ni wọ́n bá ní tẹ̀ ìmọ́lẹ̀ sí àwọn nǹkan yìí kọlọ̀ ń kọ́ kọ̀ọ̀kan wa náà. rabbil alamin wasalaatu wasalaamu ala ashrafi khalqi rahman nabiyina muhammad allahumma salli wa sallim wa barik alayhi wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fọlọ́wọ́n bá tó ṣe wá ní mùsùlùmí. alhamdulilayi. a tọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ̀ wọn bára ti bá máa jẹ́ ìkẹ́ fún gbogbo wa wọn bá ní sàlékún kí anabi náà bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn aráàlú àti sọ̀hábà rẹ̀ jẹ́ àná wa nùyẹn tọ́ kẹ́ gbọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam. à tún fi àsìkò ìkẹ́ wa kú oríire Ramadan tí a ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ insha allah rahman ní ìdánilẹ́kọ̀ọ́ ti ti èní a máa tẹ̀síwájú lórí agbánika tí ó máa jẹ́ àwọn ojúṣe mi àtẹ̀yìn tó jẹ́ sí olóore tá a fi ń súnmọ́ allah subhanahu wa ta'ala ní àsìkò Ramadan anabi sallallahu alayhi wa sallam tí a bá gbàgbé nínú hadithu tí a ti kà síwájú fún wa tẹ́lẹ̀ wípé ẹnikẹ́ni tó bá gba Ramadan lẹ́ni tó gbà pẹ̀lú imani àti ìmá sàgbéyèlé ẹ̀sán in tó ń ṣe síwájú Allah subhanahu wa ta'ala insha Allah yóò wà ní tí Allah subhanahu wa ta'ala ó fi orí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú jìn ṣùgbọ́n ní ẹ̀rìn ká taratara lọ sínú sọ imamu muslim rahimahullah wa iya imam muslim wọ́n gba ẹ̀gbà wa hadith kawa hadha hadith min hadith abi hurayrata radiyallahu ta'ala àrùdọ́ imam bukhari náà gbà wá ṣùgbọ́n láfùdù imam muslim láfẹ́ lóyè anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ó sì ọlọ́ni idha ja'a ramadan futihat abwabu lijanna wa ghulqat abwabu nar wa suffidati shayatin tí ramadan bá ti dé báyìí allah subhanahu wa ta'ala pàṣẹ fún amalayika kí wọ́n sì gbogbo lẹ̀kùn aljanna mẹ́jẹ̀ẹ̀jọ lẹ̀ eléyìí kọ́kọ́ jẹ́ ìṣípayé ẹ̀mí mùsùlùmí sí wípé ní títí ẹ̀ máa mú yàn wọ àlìjánnà yóò rọrùn nínú oṣù insha allah ta'ala gbogbo lẹ́kùn tó wọ àlìjánnà àwọn oṣù sílẹ̀ wa ghulliqat abwabu an-nar gbogbo àwọn lẹ́kùn tó wọ ẹnu ọ̀nà iná allah subhanahu wa ta'ala yóò pàṣẹ pé kí wọ́n ti gbogbo rẹ̀ wa suffidati shayatin e, àwọn èṣù èṣù àtàmà rẹ̀ àtàmà ogun rẹ̀ allah subhanahu wa ta'ala pàṣẹ pé kí wọ́n mú wọn dè àsìkò yìí ó ti wá jẹ́ pé torí kíni kó lè jẹ́ pé gbogbo àwọn nǹkan tá a fẹ́ máa sọ yìí yóò lè máa rọrùn fẹ́mi àtẹ̀yìn láti lè máa ṣe ní Ramadan tí o gbọ́dọ̀ bá wò á rí pé ní Ramadan ìmú èsù so a máa ń rí àpẹẹrẹ rẹ̀ nínú wàsí nínú sọ̀rọ̀ sí ẹnì kọ̀ọ̀kan bó tẹ̀ jẹ́ pé arínú àwọn tó béèrè wípé bọ̀tà àwọn èèyàn kan máa ń sẹ̀ náà ní Ramadan náà ṣùgbọ́n àfẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ báyìí ní táwọn afa sọ̀rọ̀ náà ni wípé rìwáyà míì wá pé mọ́rọ́dọ́tù ṣayatin àwọn tó jẹ́ bíi wọn ó mú ṣètò àwọn tó yàn president sílùú kọ̀ọ̀kan àwọn gómìnà àwọn ministers àwọn chairman local government wọn ò mọ àyùn òde ṣùgbọ́n bí àwọn councillor bí àwọn member bí àwọn ẹgbẹ́ nkankan wọn lè fà wọn yẹn lẹ̀ àwọn ọmọ káàkiri nǹkan so lásìkò ń sèré ẹni tí ọba pinlẹ̀ jẹ́ ni tí kò pinlẹ̀ sí nǹkan kan lẹ́mìí ẹ̀tọ́jọ́ mọ́tò ọlọ́ngàn wọn máa rí mú torí wípé àwọn ọmọ wẹrẹ wọn tí wọn ò pinlẹ̀ lágbára kan lọ títí ńlọkúta tí wọn tó wá ń rẹ́ nìkan mú lásìkò ajẹ́ pé ẹni tí naam èsù ah, wẹrẹ ní eh, dàlámù ẹni tí sùgbọ́n sì lè rí dàlámù ẹni tí òpin lẹ̀ ní ta'alluku pẹ̀lú Allah subhanahu wa ta'ala òun so insha Allah rahman a tètè tarata lọ sí ibi iṣẹ́ olóore alákọ̀ọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam o man, ń tọrẹ pípọ̀ nígbà tí kò in tí ì ramadan tí ramadan bá tún wá dé anabi wa sallallahu alayhi wa sallam ó tún pọ̀ lẹ́nu tó sábà tún máa ń tọrẹ àkọ́kọ́ eléyìí ọwọ́ nù ẹ̀ẹ́dẹ̀gbà eh, wa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wa ardahuma wípé anabi sallallahu alayhi wa sallam kana ajwada nas ẹni tó lè tọrọ jù nínú àwọn èèyàn ó ní anabi sallallahu alayhi wa sallam kódà tí ramadan bá ti dé oṣù ọlọ́run máa tọrẹ gan-an pípọ̀ ju ìgbà tí tún máa ń tọrẹ tẹ́lẹ̀ lọ ìtọrẹ pípọ̀ yìí nínú ramadan ara wọn sí olóore torí wípé fadulu azaman az ó ti wà ìlẹ̀kùn ọlá fún àsìkò fún táìmù tá à ń lò lọ́wọ́ yìí tọ́jà sí kò Ramadan ìṣòro tí yàn bá ṣe ń bẹ̀ yóò tún máa jẹ́ iṣẹ́ olóore àtẹ̀wọ́gbà àti tí ó máa lékun sí eléyìí jẹ́ ntẹ́sán pé alákìyèsí min hadithi lẹ́dẹ̀ àkọ́jàmọ́ Muslim min hadithi lẹ́dẹ̀ àkọ́jàmọ́ Bukhari wa Muslim sẹ́yìn min hadithi Abi Hurairah anabi sallallahu alayhi wa sallama ó ní man anfaqa zawjayni fi sabilillah nudiya min abwabil jannah يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الريان النبي صلى الله عليه وسلم أني من أنفق الزوجين في سبيل الله نودي من أبواب الجنة nínú dúkìá èèyàn gbogbo ẹni tó bá ti lè ná nǹkan méjì nù ọ̀ràn kankan náà nínú dúkìá rẹ̀ ọlọ́kọ̀ ọwọ́ afọkọ̀ méjì ó fi tọrẹ nínú àwọn ọkọ̀ tó ní ó ní ó ní ilé tọ́pọ̀ ó fi méjì tọrẹ nínú ilé tó ní nítorí tọ́lọ́wọ́n ọba ẹ máa fi léyìn ẹ máa fi ṣètọ́lọ́wọ́n ọba ẹ máa fọkọ̀ yìí ẹ máa fi ṣètọ́lọ́wọ́n ọba anábì sọ̀rọ̀ yìí pé wọ ẹni báyìí wọ́n máa pe ogbẹ́ ń bá lè dẹ́rù eléyìí wò níjọ́ ìgbéde àlèkè àmọ́ wípé ìrẹ́rú sí ọlọ́wọ́n ọba tòótọ́ ó ti rọrẹ́ tì iwájú oore náà ló sì rí lẹ́nìí àwọn tó bá jẹ́ pé àwẹ̀ ẹ̀ irun ní a máa ń kí pọ̀ wọ́n pẹ̀ wọ́n ọ̀nà tó wà àlìjẹ́nà tó díẹ̀ nu ọ̀nà irun ẹni tó bá jẹ́ wípé ìgbìyànjú sójú ọlọ́run ọba lọ́nà kan sí kejì òun ni òun náà oní ń tì síwájú irú ẹni báyìí náà wọ́n pè àwọn náà láti ẹnu ọ̀nà jihad sójú ọ̀nà ọlọ́ba subhanahu wa ta'ala bákan náà ẹni tó bá jẹ́ pé àwẹ̀ ni wọ́n gbà pọ̀ ní tiẹ̀ wọ́n pò náà láti ẹnu ọ̀nà rọ̀yán anabi sallallahu alayhi wa ọ ń pàkíyèsí wa níbi eléyìí wípé ìmáná nínú Ramadan ó jẹ́ nǹkan tí ó lóore pípọ̀ ibi ìlàwọ̀ àtàràtàrà lọ síbi àwọn nǹkan tó so mọ́ níná nínú Ramadan lára níná nínú Ramadan ó ní tí Ànábì sallallahu alaihi wasallam fún wa nínú hadithi alladhi akhrajahu al-imamu fi sunanihi min hadithi Zayd ibn Khalid al-Juhani ta'ala anhu wa anabi sallallahu alayhi wa sallam nínú hadith tí mamu tirmidhi tí wọ́n kà kọ́lẹ̀ rẹ̀ nínú hadith tó yẹ pé zaidu ibn khalid juani lọ́gbà wàhálà tó rọ̀ sàlám ó sì ọlọ́run ní man fattara sa'iman kana lahu mithlu ajri gbogbo ẹnikẹ́ni tó bá lè sí aláwẹ̀ kan lẹ́nu déédéé irú ẹ̀san tọ́lọ́wọ́ fàláwẹ̀ ó ń náà ó ní. ghayra annahu la yanqusu min ajri sa'imi shay'a tó ń ti bẹ́ẹ̀ náà nínú ọlọ́run bá tọ́ pọ̀ yìí kò ní ra kankan láre nínú ẹ̀san ẹ̀ńtọ́gbàwẹ̀ gangan tí wọ́n sí lẹ́nu yìí kẹ́sì pé èèyàn ọgbà pé ah e tí n bá ti jẹun sí lọ́dọ̀ ẹnìkan ó ti káwẹ̀ mi lọ hmm. àníbí èèyàn ní ládàáwẹ̀ èèyàn ṣùgbọ́n tó sì yàn lẹ́nu yìí àṣetumọ̀ ẹ̀ ni pé téèyàn bá sí aláwẹ̀ kan lẹ́nu ó di bí ẹ̀ ń gbàwẹ̀ méjì tọ́bẹ̀ ìsẹ́lẹ̀ méjì lẹ́nu ní ìsinú kan ó di bí ẹgbàá mẹ́ta tẹ́ nìkan tí ń gbówó ẹ bá ń sí aláwẹ̀ one million lẹ́nu lápẹ̀rẹ̀ àjẹ́ wípé ìtumọ̀ ti ń ànábì sọ fámìlì wípé lójúmọ́ kan yóò bá wọn dàbí ẹni pé ẹnìkan gbà wẹ̀ kí ni o ẹnìkan gbà wẹ̀ one million anu sasara mu wa pàkíyèsí eléyìí ṣùgbọ́n tá a bá wo àwùjọ lẹ́nìí a rí wípé àwa mùsùlùmí a kọ́ bí ara sí ààyè ìpípọ̀ ó sì yẹ ká kọ bí ara sí ààyè náà ìmọ̀ sí aláwẹ̀ lẹ́nu oore tọ́pọ̀ ọlá tọ́pọ̀ ní bẹ́ńbẹ́ nínú oṣù yìí báyìí sara sàlàyé ẹ̀ fún wa ó tún jẹ́ ìmọ̀ fi ọlọ́run bá subhanahu wa ta'ala nítorí wípé ó tún bẹ́ mi bábìlì ihsan wa ìtààmì tọ́hán ìmọ̀ ṣe dáadáa sẹ́ni tí ò tóni àti ìmọ̀ fúnyàn ló ń jẹjẹ tẹ́sán sọ pé tí máa ń bẹ́nu ẹrù bá a sọ pé a fẹ́ ká máa ṣe aláwẹ̀ lẹ́nu nǹkan tó rọrùn tá a lè máa ṣe ní mọ́sálásí kan sí kejì ni tá a bá wà wùjọ wa á rí wípé tí èèyàn bá rí hundred naira tó bá jẹ́ wípé a bá papọ̀ tí ó à ń rí bíi hundred naira bíi two hundred three hundred tí wọ́n bá fi ṣe ń jẹ yìí á rí wípé èèyàn méjì ó yó látòrí one fifty ní ìgbà tá a bá fẹ́ sínú fún aláwẹ̀ a sì rí ẹ̀san tó pọ̀ ńbẹ̀ ní mọ́sálásí kan sí kejì àwa náà lè máa gbìyànjú ru eléyìí tí ọ̀rọ̀ bá ti ń ku bíi oṣù kan tí bá ti kú bí oṣù méjì a sì ń rọ àwọn tọ́nà alásọ̀tara bá búùsì lápò kí wọ́n jọ kí wọ́n máa ṣe ìsinu fún àwọn èèyàn nínú Ramadan arusa salam lọ sọ eléyìí fún wa kò sì sínú pé ẹnìkan lè bọ́ ẹ̀nu Ramadan pé ń gbarísì kí èèyàn kò sí ti ń jẹ́ pé wọ́n ń gbarísì kí èèyàn gẹ́gẹ́ bí ìròrí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń rò tá a bá sì wo ọ̀pọ̀lọpọ̀ náà láwùjọ tẹ àwọn tí máa sábà sọrú eléyìí ó náà làwọn tẹ pé tẹ ẹ bá wù wọn gẹ ah, irú eléyìí ò tó tọ́ sí ẹ lẹ́nu arísìkí nǹkan ọ̀jọ́ gan lára ẹ̀ gan tẹ́lẹ̀ kọjọ́ ní tẹ́nìkan lè pò ń fẹ́ lò yàtọ̀ fún wípé ààrá kọ́ọ̀lẹ̀ rẹ̀ pé ẹnìkan máa ń lo arísìkí ẹnìkan afẹ́lẹ́ yìí pa kíyèsí ara wa. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó pa kíyèsí ọ̀pọ̀ yìí pé ara àwọn nǹkan tó jẹ́ pé á tètè máa fi rójú re allah subhanahu wa ta'ala nínú oṣù ramadan òun náà ni kí a máa jẹ sàárì ọ̀pọ̀lọpọ̀ máa wò wípé òun pèlè mẹ́ẹ̀bí mára ọ̀pọ̀lọpọ̀ sì máa ń wònú ẹ̀mí rẹ̀ wípé bóun bá ti ṣe lè fìyà jẹra àwọn tó bẹ́ẹ̀ ni ládàá àwọn ó ṣe pọ̀ tó níwájú Allah subhanahu wa ta'ala eléyìí ọjẹ́ ìròrí tọ́jẹ́ pé ṣèyítọ́ máa fi bẹ́ẹ̀ tó bá fẹ́ máa súnmọ́ lọ́wọ́ bàtà lájà kílẹ̀ rí wa jẹ́ àfi sunan ní hadith abbas radiyallahu ta'ala anhu fi qissati abi isra'il anabi sallallahu alayhi wa sallam ó ṣe khutba Abi wà ń pè ta lélẹ́yìn wọ́n ní àwọn sọ̀hábà wà ń dá ìgbà ìwọ̀lọ́ sojú wà lánàá sàlám ẹni tí ń abu israel nadharo ẹni tó búra ni wípé àyẹ̀kúmọ̀ wàlà ẹ́dìlìs òun ó dùn ó bá ní òun ní jókòó wàyàsùn wàlà yófùtẹ̀rẹ̀ òun ó máa gbàwẹ̀ ní òun ní sínú kọ́dà kò ní wá sínú òjì bíbà yìí à òun kàn ronú ara rẹ̀ wípé tóun ọ̀bà bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tóun kàn bọ́rọ̀ òun náà ju ṣé ládàá tóun ọ̀wà ní pọ̀jù ẹni tí wọ́n bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ lọ torí gbogbo ọ̀rọ̀ yóò máa jẹ́ ìrántí ọlọ́run ọba bákan náà bó ń ṣe wà yìí bó ń balẹ̀ jókòó nùọ̀rùn táwọn tó ń balẹ̀ dúró nùọ̀rùn táwọn sàbẹ̀ yòókù táwọn jókòó tẹ́ ń gbọ́ kútúbà anamsa salam sẹ́rù ládàtẹ́ tó jókòó lábẹ́ òjì ìní ọgbà nírú náà fẹ́ gbà la àjẹ́ pé bó ń ṣe lè fi àjẹrà àwọn tó yìí bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ wọn ò sì tó anamsa salam wa ń sọ fún àṣọ àbájọ́ náà pé mùrù ẹ bá ń pèsè ẹ pálásẹ o fàlíyẹsítẹ́dín kọ́ máa bọ̀ kọ́ máa bọ̀ lábẹ́ òjì o wàlíyájìlìs kọ́ joko jókòó mi o sùmọ́ o wàlíyòtí mà sọ́wọ́ mà kọ́ wá parí àwẹ̀ tí ń bá lọ gbogbo ń ti dánwò yìí nǹkan oró kan bẹ̀ nìkan ni ọba ẹ̀sìn mu ètò ọba ẹ̀sìn mu nìkan àbí wàá dá sí kéèyàn ò dúró nú òrùn kò sì nú ẹ̀sìn pé kéèyàn ò dúró nú òrùn pé mo fẹ́ fi àjẹrà mi kí n lójú rẹ̀ ọlọ́run bá kò sí lọ́sàn-án sàn sọ́lé yìí à ń pàkíyèsí wá sílé ìkálẹ̀ bá a mọ̀ wípé ara àwọn tí a fẹ́ pàkíyèsí wá sí jẹ́ ń tẹ́ pé ohun tó tó jọ nìṣó lóore òní kéèyàn máa jẹ sàárì káfà بهذا شرفا أنه جاء في الصحيحين من حديث أنس بن مالك رضي الله تعالى أرضاه النبي صلى الله عليه وسلم sọ wípé تسحروا فإن في السحور أو méjèèjì náà lálẹ́ sọ فإن في السحور بركة ó ń sọ ọlọ́run sàṣà ní ẹ máa jẹ sàárì o torí níbi máa jẹ sàárì ìbùkún ọlọ́run ọba pọ̀ ń bẹ́ẹ̀ pọ̀ àwọn àfáà túmọ̀ ìbùkún yìí wọn ò rí tútán wọ́n túmọ̀ rẹ̀ sí pé sàárì gángan ìbùkún ni nítorí pé èyí ò lókun nú láti lè bá a lè parí àwẹ̀ bí àṣà àṣàrẹ́gbẹ́ yẹn ọgbà bóyá mò ń wakọ̀ ni bóyá sẹ́kẹ́ ni mò ń ṣe ni e, ìjẹsàárì yóò jẹ́ nǹkan tí yóò lè mùsùlùmí kún ní dáadáa ní agbára bákan náà àsìkò àsìkò tá a sàn máa ń sọ kalẹ̀ wá sẹ́màlẹ́ ayé ni tí wọ́n máa bèrè pé ta lọ ń wá foríjì kí n foríjì tá fẹ́ bèrè nǹkan kí n fún un àsìkò sàárì àsìkò tọ́jọ́ pé èèyàn ò lè kún dáadáa ni bákan náà nínú afẹ́kíá ká máa jẹ sàárì bó tẹ̀ pé ọ̀rọ̀ ń bọ̀ lórí àwọn eléyìí tó bá diwájú insha allah ta'ala bákan náà nínú ramadan oṣù tilawatul qur'an òun ni ramadan afẹ́ká máa ka qur'an nípọ̀ nínú oṣù yìí láti máa fi súnmọ́ allah subhanahu wa ta'ala bákan náà tá a bá wọn tí àfa ẹ ẹ bánisọ lẹ́ẹ̀kan àfa afa àwa ẹrú lára nǹkan tí wọ́n kà wọ́n ń sọ wípé naam. yàda ladi ma kafahu dhambu fi rajabi hatta asa rabbahu fi shari shabani hatta asa rabbahu fi shari shabani. àfààní mo pè wọ́n tọ́jà wípé ìṣẹ́lọ́ntọ́ ìṣẹ́lọ́n gbogbo ìwà ìkòtú ọ ńlò tí ń bábọ̀ lọ̀ ń bábọ̀ lọ̀ ń bábọ̀ lọ̀ ń bábọ̀ ọba dé rọjábù ó tún bàdé ṣàbánu aa ah! rọmọdún ọlọmọ ti wọlé yìí naam. lakọ̀dé abọ́láka ṣáàrù sọ́mi bá a dẹ́hùn mẹ́. tó o bá fi rọjábù ń tó o fi ṣàbánu rẹ sẹlọ́n rọmọdún ló ti débọ̀ yìí o. fàlàtúnṣe yìí rí wo ayé tó ń ṣàrọ̀ ìṣèyàn ni fala tusayiru aidan ṣara isiyani. wọ́n mà tó wá tún fi oṣù usa usa má tó fi sẹ́lọ̀n. wàtúlùkùrù ànà wàsàbí fihi mujtahida. oṣù tá a wà yìí oṣù tá a máa ń ka Kùránì pọ̀ ni afáàní máa ka Kùránì pọ̀ máa ṣàfọ̀mọ̀ fáànà subhanahu wa ta'ala ní gbogbo gbà. naam. li'annahu shahru tasbihin wa qur'ani. Hmm. li'annahu shahru tasbihin wa qur'ani. Ramadan tẹ̀ ń wé oṣù Kùránì ni oṣù máa ka pípọ̀ náà Kùránì ni àwọn salaf as-salih tí wọ́n jogún mọ̀lọ́dọ̀ sàlám nínú Ramadan onkaluku obisi kọ́dà àìmọye àìmọye ẹ̀gbà wá láàrin lọ́dọ̀ àwọn sálàf ààrẹ ń tọ́jẹ́ pé kọ́dà ìmọ̀ ń parí Quran kan lójúmọ́ ààrẹ tí máa parí odidi kan ní ọ̀sán ọjọ́ kan Ramadan yóò tún parí ìkejì ní òru Ramadan gẹ́gẹ́ bí ẹ ṣe gba ìgbàwọlé wa pé Imam Shafi máa ń ṣe bẹ́ẹ̀ kọ́dà ààrí ẹnì tọ́jẹ́ wípé ó tún máa kà jù bẹ́ẹ̀ lọ àṣìrẹ́ ní tí máa ń parí ẹ̀ níjọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta nínú rọ̀bọ̀ntọ́ yìí náà ó ń kálukú àwọn àfáì wọ́n máa ń sáré alápàǹtètè láti lè bá àfirójú rí Allah subhanahu wa ta'ala pẹ̀lú pé kùránì náà kíkà pọ̀ rẹ̀ lára ìyọnu ọlọ́ba wa ta'ala ni. watlul Qur'ana wasabbih fihi mujtahida li'annahu shahru tasbihin wa Qur'ani li'annahu shahru tasbihin wa qur'ani. bákan náà afẹ́ká pọ̀ nínú fílà nínú oṣù rọmọdán yìí gẹ́gẹ́ bó ṣe pàṣẹ àṣírà máa ń ṣe bẹ́ẹ̀ agaga nígbà tá a bá ti bọ́ sí ọwọ́ gbẹ̀yìn rọmọdán ní àti twenty one lọ́tí èdè ìgbẹ̀yìn rọmọdán bákan náà àtàràwíì kìyàmù lẹ́yìn àtàjùd nǹkankan náà ní gbogbo kínní yìí o kò yàtọ̀ tàràwíì kìyàmù lẹ́yìlì àbí tààjùdù òun náà ní jẹ́bẹ̀ ṣùgbọ́n ká gbé wá sọ́wọ́ gbẹ̀yìn òru lọ́dàá jù ń lọ́dàá kìí ṣe dandan ṣùgbọ́n ká máa kí láftà lẹ́yìn ìṣáì náà kò kò sí nǹkan tó ni o tó burú ń bẹ̀ oyin náà náà là ń pè ń kìyàmù lẹ́yìlì òun náà ní àtàjùdù afẹ́ ká gbìyànjú ká máa fi jẹ́ wípé ẹ̀sìn tó ká gbọ́n lọ ń dáyàn nínú yàrá nínú kàkà ó ṣeé ṣe kọjá wípé kò ní lè yàn pọ̀ tàbí kò ní kò ní lè máa lọ déédéé tó sì tẹ̀pẹ́ àsìkò àsìkò táyà lè fi súnmọ́ Ọlọ́run subhanahu wa pípọ̀ ni kọ́dà àwọn bàbá wa ń jọun ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí ni à ń rí láti lè bá a fi pe àwọn èèyàn sínú ẹ̀sìn ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀nà tí wọ́n gbàgbé wá ń gbà náà ó mú irọ́ lọ́wọ́ tásìrí irọ́ yẹn ò sì padà bò mọ́ tí wọ́n máa sọ fún wa pé agbàwẹ̀ mọ́kà àsámú ara ẹ̀ lọ́tàn jẹ́ béèyàn ọ̀bà kásámútọ́ gbàwẹ̀ ọ̀làwẹ̀ ọ̀làwẹ̀ wọ́n ń wò pé àwọn káwọn àwọn lè fi kó ìbẹ̀rù sáwọn èèyàn lẹ́mìí tí wọ́n fi máa wá mọ́sáṣí àti wá kí irun yìí afẹ́ká pọ̀ lẹ́yìn tí wọ́n máa kí yànnà fílà púpọ̀ fún àlọ́sọ̀ nínú rọmọdọ́ọ̀nì. àmkúndà tààrí fún mi máa ń sọ àmà fi sálàfì. ó yẹ kẹ́mi àtẹ̀yìn ká ti ẹ̀ mọ́ lóore mélòó mélòó àtàjọgbà àwẹ̀ ti tẹ̀sìn mélòó mélòó àtàwà náà mọ̀ tọ́ ẹ pé àjọgbà àwẹ̀ lẹ́sìn ni kí ló ṣẹlẹ̀ sí wọn. Naam. Kam kunta ta'rifu mimman sama fi salafi min bayni ahlihi wa jiranihi wa ikhwanihi min bayni ahlihi wa jiranihi wa ikhwanihi. Mẹ́rin náà tàjọ́ gba àwẹ̀ tọ́jú yìí pé fámìlì wa ń bẹ ń bẹ wa ń bẹ ń ọmọ ìyá ń bẹ ń àbúrò ń bẹ ń ẹ̀gbọ́n ń bẹ ń ọmọ kí kí ni ṣẹlẹ̀ sí wọn padà. àfúnáhùnmúlé máa ó tù. ọ̀pọ̀lọpọ̀ nù wọn ikú ti mú wọn lọ. àfúnáhùnmúlé máa ó tù wá sábùkọ́ kábàádáhùnmú. alásọ̀rọ̀ wá fi àánú rẹ̀ sẹ́wọ̀ kù pé ètí ètí ìyàtọ̀ máa bọ̀ ó fàánú yẹn sí ọkù ìwà fàánú sẹ́wọ̀ kù ìkìlọ̀ kéèyàn máa wá sí i wàmà akọrọba ni kọ́sí mi náà dání. bẹ́ẹ̀ sì ni ẹni tó ti lọ ẹni tí ń bọ̀ lẹ́yìn náà ti súnmọ́ nígbà pé ẹni tó ti lọ ti gómi tó ń wà ẹni tí sì ń bọ̀ lẹ́yìn ohun òsínmi ìmọ̀ rìn yóò padà pàdé ẹni tó ti lọ síwájú ẹ̀ náà ni ìdán àjọ àrọ̀wà pípọ̀ ká lékún níṣẹ́ olóore pípọ̀ nu Ramadan kápọ̀ ní ìmọ̀ tọrẹ kápọ̀ ní ìmọ̀ yanáfílà kápọ̀ ní ìmọ̀ ka Qur'an kápọ̀ ní ìmọ̀ sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu gẹ́bẹ̀sán sì ń pa kíyèsí wa wípé man lam yada àdàmì hadith àbírọ̀ mamu Bukhari gbà wá wípé man lam yada qawla zur kéèyàn máa jẹ́rìí èké máa sọ̀rọ̀ tí ò dáa a kíyèsí ẹnu ní Ramadan a kíyèsí ara ní Ramadan a kíyèsí gbogbo àwọn tá a máa ṣe ní Ramadan à ń fi àsìkò yìí bí Allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn kọ́ máa jẹ́ ká wà nù ẹ̀ tọ́jẹ́ pé nàṣíbù rẹ̀ ìpín tí ó pin Ramadan yìí òun náà ni kó fìdí panu rẹ̀ ìpè tí ó pinnu ọmọdọ́ yìí náà ni wípé ó fìyà jẹra rẹ̀ jọ jẹ́ ká bá níbi tó ti lérè ibi táwọn ọ̀pá ti bẹ̀rù wà níwájú ọ̀sán tálá inú ti jẹ́ àti bá la hawla lana wala quwwata illa billahi ìlànà. adúpọ̀lọ sí ọ̀dọ̀ ọlọ́run a sì kí àwọn ustaṣu wa pé wọ́n kú wa tó ní àtàárọ̀ kọ́nà balẹ̀kọ́lá kọ́ba sanwó ní ẹ̀sọ́ lórí. so síwájú kótó di pé a máa lọ so nínú àwọn iṣẹ́ olóore tí wọ́n ti bá ní kà wọ́n ní ká máa kàlù Qur'an ká máa ṣe sàárà oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan so ni wọ́n ti pè wá sí àkéèsí rẹ̀ ẹ dákun sítáṣù wa téèyàn bá gbàwò látàárọ̀ tí wọ́n ń wò yí pé ojú ń sàrìn dísítà ni òun ti tìlà àkùrá ní gbogbo ẹ̀ ní sàn dárú mọ́ lójú yìí so èèyàn lè wò pé jẹ́ ń fi fídíò bíi mélòó kan kí n tẹ̀ fi pàrònú rẹ mọ́wọ́ eh, onírọ̀lẹ́ mọ́ra wọn kọ́ ni wọ́n jẹ pàwọ́ fi gbòmí àbí èèyàn tó lè wò pé fẹ̀kẹ́jẹ́ ń lọ sùn so instead tí màá tó fi máa wo fídíò ewu lèyẹn lè máa ṣe mẹ́ sáà tó lè lọ gba kẹ́sẹ̀tì bíi mẹ́rin pé káwọn wọn sọ sàmá ń gbó wa ká fi máa wò bẹ́ẹ̀. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam rasulillah abad ẹẹ ọlọmọsàbà ni san oníbèrè ní ẹ̀san olóore tá a bá wo eléyìí wípé Ìlọrin máa gba fídíò kẹsẹ̀tì fún ẹni tó tirẹ̀ ní ìrọ̀lẹ́ Ramadan ó pín sí méjì tó bá jẹ́ níta fẹ́ wò mí fídíò kẹsẹ̀ tí òun ni wáàsí láti fi lékún níbẹ̀rù ọlọ́run tàbí ìmáa báwo ni wọ́n ṣe ń kírun ní haram ní maka kápẹ̀rù àwọn nǹkan báyìí kò sí nǹkan tí ó burú ń bẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé n ti ń bẹ nínú kẹsẹ̀ tí àwọn nǹkan tó ta ko ń tí ọlọ́run tó ń fẹ́ àti tọ́sàlàyé fún wa òun nǹkan tó bá mùsùlùmí nu kó jìnnà sírú àwọn nǹkan mọ̀nàmọ́ná báyìí kọ́dà kọlọ́rì sùn gẹ́gẹ́ bí ó bèrè ṣe béèrè ó pè é pọ̀ ju kọ́ máa rásìkò rẹ̀ láre lọ nítorí pé oorun yìí yóò tún máa gbalada ń bẹ̀ torí pé kò fi sẹ́lọ̀ wọn bá kò sì fi dálé o. wa aleykum salaam wa rahmatulahi barakatu. eléyìí ni ètò wa Da'watul Haq ti ń wá sí etí gbọ́ wa ní àárọ̀ tòní òru kejì nínú oṣù Ramadan ti ọdún yìí kọ́nà balikọ́lá kí ó jí kẹ́ni kọ̀ọ̀kan wa kí a gba àwẹ̀ Ramadan náà ká gbàjá ní ìrọ̀rùn so pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́ ètò yìí yóò tún máa tẹ̀síwájú àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò àwọn náà ní mọ́ṣáláṣí ìyànà Bódìjà ní òpópónà márosẹ̀ ní ọjọ́ ní ìlú ìbàdàn so bákan náà àwọn ètò tí wọ́n máa ń lọ nínú mọ́sálásì òun náà ni hal quran sí orí ní táwọn ọmọ òfin máa gbé orin kórin sórí tọ́jà yí pé tá a bá sí agbárí ọmọ míì ní tá a bá ń bẹ̀ ọgbọ́n béèyàn ṣe máa ń rí àpò òun náà ní bẹ lórí rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké láwọn ọmọ tí ò tí ì tó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún odidi alukur'an ni ọlọ́run ọba àlekọ́lá ń bẹ ní agbárí wọn so ètò yìí ń lọ láfún àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ ọdún mẹ́fà bákan náà gbogbo ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn obìnrin láti hàlù Qur'an sórí ó tún lọ náà bákan náà bákan náà fún àwọn àgbàlagbà láti bí ọmọ sixteen years lọ sókè láti kọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba àlekọ́lá àtọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ìlànà ti ìsìláàmù tó yè koro eléyìí náà ń lọ tá a mọ̀ sí iléeké umadu darila hadith tọ́jà yí pé ìmọ̀ ń wáyé ní gbogbo sátidé sunday àtijọ́ wednesday so fún àwa tí a bá nífẹ̀ẹ́ sí gbogbo ìbéèrè tá a bá ní Kama máa fi sọwọ́ sí wa àbáwọn àlàyé lẹ́kùnrẹ́ lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ní o lórí àwọn ètò ẹ̀kọ́ tá a gbé kalẹ̀ ní o ká fi sọwọ́ sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero eight zero ninety nine twelve fifty eight thirty one subhanaka rabbil hamdi ashara la ilaha illa ant. أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين